努力吧。 àsàlámù àlékún gbogbo àyínmà nẹ́bí ìrọ̀rùn ẹ̀sìn islam bá dé kò gbà kólekóle. tó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ọ̀sẹ̀ fẹ́yìn níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá àwọn ìṣèjọsìn olúwa dẹ́jà níbàámu pẹ̀lú àìsàn àrẹ òdún náà lẹ́yìn ọ̀rọ̀ àfíńdà ẹ ti mọ́ mu àmàlà ìyẹn bá ti mọ̀ bára wa ni. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin ètò àdínú yusuf yìí àti mọ̀ wáyé nírọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn-ún sí márùn-ún àbọ̀ five to five thirty pm àtọ́kùn ètò ní dr abdulbata sàrùn wàlàyé síwájú sí ẹ máa pè sórí ẹ̀rọ zero eight one zero three three five one five four nine. olùwà bá wa tẹ̀rù ọlọ́run tó so nígbà wọ́n tó àdínú yìí fún òun lẹ́ẹ̀kan dáadáa láyé àṣìláàlì kìámà oríire tó sọ̀rọ̀ sínú oṣù yóò ní pẹ́ẹ́nì kọ̀ọ̀kan wa rú o. àmín. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 kó kárí gbogbo àwọn sàhábà gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn náà àti gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbẹ̀ndì alkiyama eléyìí ni ètò àdínú yusrun ètí à ń ṣe ní gbogbo ọjọ́ àwẹ̀ Ramadan ní aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún pẹ̀lú aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún sọ ó ṣe ìnáwó ètò yìí tó ọlọ́run ní ọmọ ẹrú rẹ̀ wọn náà ló sì lè san wọn ní ẹ̀san kó bá wa san wọn lẹ́san kó dúpẹ́ fún wọn kó ṣàlékún dáadáa fún wọn allahumma amin so gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé wípé àwọn ìwà tí ò da ìwà burúkú tí islam ò fẹ́ òun náà ni afẹ́gbéyẹ̀wò ní inú rọmọbọ́ọ̀nù yìí òní rọmọbọ́ọ̀nù di mẹ́jọ so èyí tí a máa gbéyẹ̀wò nínú àwọn ìwà tí Islam ọ̀fẹ́ so ìtumọ̀ rẹ̀ ni pé à ń fẹ́ káwa mùsùlùmí ká jìnà sí àwọn ìwà yìí ni torí pé kí ni ìrù tí wọ́n ń kó báyẹn lọ́dọ̀ ọlọ́run ni bí yẹn ṣe lè wò kó dá ní ìgbàgbọ́ tó ẹni pé tá a sọ pé àkídà rẹ̀ ó ṣe dáadáa ẹni ká ní ìmánì rẹ̀ ó ṣe dáadáa bẹ́ẹ̀ ni bí yẹn ṣe lè wò kó máa ṣe ìbáadà kí ìbáadà rẹ̀ kó dá kó jìnà sí àdádálẹ̀ tó kó máa tẹ̀lé ìlànà nábì níbi ìṣe ìbáadà tí wọ́n bá wà lọlẹ̀ ní ìṣòro tó wá jẹ́ oníwà burúkú ó lè ṣàkóbá fún yàn nínú ẹ̀sìn yàn ó lè kóbá yàn lọ́dọ̀ ọlọ́run èyí tí a fẹ́ gbéyàwó ní òní ní àwọn ìwà burúkú tí ó yẹ kí a jìnà sí tí ó yẹ ká máa bá lọ́wọ́ ẹni tí wọ́n fẹ́ jẹ́ mùsùlùmí lódodo òun náà ni alahasad alahasad tí wọ́n máa pé hasad ní ẹ̀dàn àwọn náà máa ń pè ní kéèta òun náà ni Yorùbá máa ń pè ní kẹ́nìmánì kéèta kéèrò ẹ̀ kò sì ní kíkẹ́ ẹni tí kò sì ní ẹni òun sì ní kò sì ní gbádùn wọn náà wọ́n pè ní ẹ̀gàn ẹ̀gàn àwọn Yorùbá ní ẹ̀gàn kò ní kóyin má dùn pé bó ṣe lóun kọ́ pẹ̀ gan yẹn ẹ̀kọ́ pẹ̀ gan oyin tó oyin ọmọ dùn náà ni bẹ́ẹ̀ náà tí wọ́n pè ní kẹ́ni má nìyí ìyẹn ni pé kò ní fẹ́ kí ọmọlàkejì rẹ̀ ó ní oore tó bá ti di pé orí ń ṣẹlẹ̀ sọ́mọ làkejì rẹ̀ inú rẹ̀ ó sì máa bàjẹ́ kò sì ní gbádùn ara rẹ̀ mọ́. so tó bá ní alhassad òun náà ni kàrọ̀ hiyatu ni'ima kí n kó ìra ìtẹ́ ọlọ́run sì fẹ́ nìkan. wà ṣubú zawali ha anilẹ̀ múnà àmọ́ àlẹ́ yìí kọ́ jẹ́ pé tí èèyàn nífẹ̀ẹ́ ni pé kí orí tọ́lọ́run ṣe fẹ́ nìyẹn kó kù lọ́dọ̀ rẹ̀ kó má jẹ tiẹ̀ mọ́ kó bàjẹ́ kó lè wọ́n bàjẹ́ mẹ́niyàn lọ́wọ́ bí wọ́n ṣe mọ̀ pé orí ọlọ́wọ́n ọba ó pọ̀ lóríṣiríṣi tó máa ń ṣiṣẹ́ dà rẹ̀ wọ́n wá ṣòrí owó fẹ́lòmíì wọ́n wá ṣòrí àlàáfíà fẹ́lòmíì wọ́n wá ṣòrí ọmọ fẹ́lòmíì orí ilé kíkọ́ orí oríṣiríṣi kó lè kò ní ní owó àmọ́ lọ́wọ́ ni ń sì kọ́lé fún ọ wọ́n wá ṣòrí ilé kíkọ́ fún un lórí tó bẹ́ẹ̀ ni gbogbo àwọn orin oríṣiríṣiríṣiríṣi tọ́lọ̀ máa ń ṣe fún ẹ̀dá so kódà nínú àwọn orin ọlọ́run náà tó ní kẹ́ni pé ìyẹn lọ sí hajj lọ sí umra lórí ọlọ́run ọba ni so kọ́lọ̀ wọn á ṣe fún ọ̀kan nínú àwọn orin tàbí kódà even ẹwà ẹwà orin ọlọ́run ọba ni orin ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni làákàyè kílà káyìn ó mú tó brilliant tó ara orí ọlọ́run wà ní gbogbo àwọn orí yìí àtàwọn ikú ń dárúkọ tẹlómi kó lọ wá ṣe sẹ́nìkan kó wá ṣe pé iná ọmọ wa bí wọ ọmọ bí ọ nítorí ọmọ wa wá ni pé tòṣìbù zawala kọfẹ kí orí yẹn kó kù lọ́dọ̀ ẹ nìyẹn pé kó kù lọ́dọ̀ rẹ ló ń pè ní ẹgàn nìyẹn ṣèjì tó mú ọ̀rọ̀ mi wá òun náà ni tàmẹ́ni zawala na'imati almahsud ila hasid òun ni kí ẹni tí ó ń bínú ohun oore olóore kó wá ṣe pé nǹkí mo wá gbèrò títà ọmọ gbèrò pé ẹ ọ fẹ́ burú fún ná ẹ òun náà fẹ́ parẹ́ ẹ mọ́tò tó ra àwọn ẹ yóò padà jóná náà ni yóò padà láti sẹ́ǹtì náà ni tó ṣe pé ọmọ tàmẹ́ náà kí orí yẹn kó bàjẹ́ ẹni pé expectation rẹ̀ náà ni kí orí wọn sábà jẹ́ lọ́sàmù rí gbogbo à irú ẹni tó bá ti rí báyẹn mọ̀ pé ẹlẹ́gàn ni ọ́ ẹlẹ́gàn ni ọ́ ṣùgbọ́n máa ní pé ẹlẹ́gàn tí mo fi ń ṣàlàyé tí mo fi mú àwọn oríṣiríṣi wá báyìí òun náà ni pé kí o bá ní àlàyé yìí kí o kálukú bá lè tètè gẹ́ẹ̀tì yìí kí ewu tí mo bá ń ṣe níbẹ̀ tí bá ń ṣẹlẹ̀ sí kó fi pé ah ǹjẹ́ mi náà ń ṣe lélẹ́yìí o àti tí ń jẹ́rì so Ar-Raghib al-Asfahani nígbà táwọn ṣàlàyé tí ń jẹ́ hasad wọ́n ni tamanni zawali ni'matin min mustahiqqin laha kí o máa retí pé orí ìkẹ́kàn tọ́lọ̀ ń ṣe fẹ́yàn kí kó sì kú lọ́dọ̀ rẹ̀ wọ́n ni wa rubbama kana ma'a dhalika sa'i fi izalatiha bóyá ìyẹn wá ń ṣiṣẹ́ tọ̀ wá ń wá ọ̀nà tí nǹkan yóò fi bàjẹ́ ẹ̀gàn náà nù àbí o ti ẹ̀ wá ọ̀nà tí ó ṣe bàjẹ́ nítorí wà lẹ́mìí lẹ́nu pé yóò padà bàjẹ́ náà ni ẹ̀gàn náà ni méjèèjì ń jẹ́ kódà kí a máa bá lọ́wọ́ ẹni tó ń jẹ́ mùsùlùmí ẹ̀gàn tí a ń sọ yìí sawranu nafs nǹkan kan tó máa ń rú nínú ọkàn yẹn ó máa ń hó lẹ́gẹ́rẹ́ ọ̀nà tí ò dá ní ti máa ń gbà wá torí pé kí ni yóò máa jẹ́ hekdon definu fi sudur wàá gbé sẹ́mi rẹ ni ẹ̀mí rẹ ni ọmọ wà yọmọ wa gbóná nínú ẹ̀mí rẹ kódà ìgbà ní ẹni tó ń pẹ̀ gàn àwọn ogun ò ní mọ̀ kọ́nà tó lè mọ lẹ́ni sí ọ tó tún rí ọ tó tún kí ọ tó jẹ́ pé ní ti ń bẹ lẹ́mí rẹ nǹkan burúkú ni sí ẹni yẹn wàhílò káàmì ló ń fi dàwọ́ àkìlì náà èdìdí kan ni ẹni pé àdìẹ ọkàn bú kan ní ti wọ́n wà nínú ọkàn yẹn so wọ̀lẹ́wọ̀mún masturun silkalbi nǹkan burúkú tí ó dí sínú ọkàn yẹn ni kúlò àti àmúl musawwira nahwal karam wal nabli wal sahama wal fadila ẹni pé ibi tí mo wá ń darí lọ ẹni pé ẹ̀gàn ọ̀dà ẹgẹ́ bí ọfà ọfà ni tí pé wọ́n fẹ́ ta mẹ́rin tó jẹ́ ẹni àpọ́nlé tẹ̀wárẹ́ nìkan tó lápọ́nlé láwùjọ tó wọn bá pọ́nlé ẹ sì rí ẹni tó bá jẹ ẹlẹ́gàn yóò sì fẹ́ mọ̀ yóò mọ̀ bínú rẹ̀ yóò mọ̀ tafa ọkàn máa ọfà láti inú ẹ̀mí rẹ̀ ẹnìyẹn ò sì ní mà tó àbẹ́ntọ́lọ́ ń dá lọ́lá ẹ̀ntọ́lọ́ ń ṣòwò fún ẹ̀ntọ́lọ́ ń ṣe àwọn orí tí mo ti kà síwájú yẹn fún ẹ́ tó ṣe pé gbogbo àwọn nǹkan yìí Islam ọ̀fẹ́ tó máa pèèyàn ní alahasud alahasud pé ẹlẹ́gàn òun náà lẹ́nu tó ṣe pé ẹnu rẹ̀ kún kẹ́kẹ́ fún ìkórira fún àìnídùnnú sí kó rí oore lára ẹnìkan kódà kò ní ní àlàáfíà wà láyò rẹ̀ ìhò àyà ara mínà náà sì mọ́n owó akọ̀sọ̀rọ̀ mínà òun máa láwọn wà lẹ̀dà kò ní sẹ́kẹ́ nìkan kó ní tó ju tòun lọ tó bá ti rí pé ẹnìkan ní òun ní one thousand wọ́n nìkan tó ní two thousand nísìnyí ìdààmú ti máa bá a pé yé lẹ́yìn náà tó wájú mi lọ báyìí. àwọn abdul mini wọ ilman kódà nípa ìmọ̀ ẹni tó bá jẹ́ lẹ́gàn kò ní fẹ́ kó mọ rí pé ẹnìkan ti jù ú lọ níbi ìmọ̀ kódà ló ní ọba débi pé yóò mọ ṣẹ̀ gan ọmọ tó ṣe fún wọn náà lọ kọ̀ àmọ́ lọ́wọ́ ba òun ló máa fún yàn ìmọ̀ bó wá ṣe òun so ìwọ́n lè kọ́ lóòótọ́ kọmọ yẹn padà wá ju ọ lọ níbi ìmà ẹni tó bá jẹ́ olórí burúkú ẹ̀dá ló mọ̀ wá mọ̀ bínú ọmọ yẹn kò ní wò pé nínú ẹni foundation rẹ̀ àwọn bá láwọn náà protẹ up tó ti bẹ́ẹ̀ ẹ̀gẹ̀ ni ọmọ pa kódà bẹ́ẹ̀ ni òun bá tó ń bọ̀wọ̀ rẹ̀ pé àwọn ọ̀gá wa rèé àwọn tó kọ́ wa rèé so èyí ò ní tẹ́ lọ́rùn náà bí kó sá burú fọmọ ẹni tó kọ́ òun ẹni sáré lọ́kàn rẹ̀ gbogbo eléyìí bí ẹni báyìí náà ń pè ní alahasud so bákan náà tó bá tún ṣàlàyé asud huwa alladhi yadiqu sadru indama yatafawwaqu alayhi ahadun min amrin min al-umur ẹni tó ṣe pé tó bá ti rí pé ẹnìkan ti jù ú lọ báyìí ẹ̀mẹ̀rẹ̀ ó fún pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ní ìdààmú ti máa bá sí yé lágbàjá ti fẹ́ jù mí lọ yé òun náà nípa ó kàn rí pé ẹnìkan ti fẹ́ mí ọ̀pẹ̀lú standard tó ń wà ó rí pé tí ń súnmọ́ bọ̀ èèyàn ń jẹ ẹlẹ́gàn ló ń pè yẹn tí wọ́n bá rí báyẹn tòótọ́ lónìí kò ní kò ní fura mọ́ pẹ́lẹ́gàn lòun kọ́lá lóyún wọn sọ pé kò ní kíkẹ́ nìkan kan bàjẹ́ òun ní kíkẹ́ ọ bàjẹ́ àmọ́ kí ní ní ọ́ la pẹ́nìkan fẹ́ ga sí kí ní ní ọ́ la tára bá ti ní ọ́ tọkànrẹ́ ọ̀balẹ̀ mọ́ tára rẹ́ ọ̀balẹ̀ mọ́ torí pẹ́nìkan ga ìwà ẹ̀gàn bẹ lára rẹ̀ nìyẹn ìwà ẹ̀gàn bẹ lára yẹn nìyẹn torí yóò mọ̀ dàbí pé yóò ṣíbù wá ń yẹ̀ mùtẹ́lẹ̀ kan kó lẹ́ṣẹ́ yìí yóò fẹ́ kójú pé òun lòun ní gbogbo nǹkan kíkẹ́ni kankan máa ní máa wà á ń yóò pọ̀dà náà sọ kó lẹ́ṣẹ́ yìí yóò fẹ́ kí gbogbo àwọn èèyàn kan máa ní nǹkan kan yóò pé òun nìkan lòun máa ní. ó túmọ̀ sí pé ẹni tó bá ṣe pé inú wa rẹ̀ ni pé kìí ní látìyàn bá ní kóra ẹ̀ mọ̀ ń wù káwọn èèyàn náà tún dìde látara àwọn sọ ní kí máa ń wù káwọn èèyàn kan dìde kán tiẹ̀ tí ṣe kán dìde lára tòun àmọ́ kó jẹ́ pé kí ni máa rán pé káwọn èèyàn ó dìde lára rẹ àbí kéèyàn ó dìde lọ́nà tó ti fẹ́ dìde kó jẹ́ pé ìdààmú ti wá bá ọ ẹlẹ́gàn lèèyàn nìyẹn ẹlẹ́gàn náà so kò dá kí mùsùlùmí kó jẹ́ ẹlẹ́gàn ẹ̀rí nínú ọlọ́wọ́nù ayẹ̀lẹ́ Qur'an á rí àwọn ayà lóríṣiríṣi tọ́lọ́mọba ti ń ṣàlàyé fún wa pé kí ló ń ṣe yín gan-an tẹ́tí pẹ́ fi máa pẹ̀ gan-an ẹ̀rẹ̀ ọlọ́ni am yahsaduna an-nas ala ma atahum Allahu min fadlihi walaqad atayna ala Ibrahima al-kitaba wal-hikma واتيناهم ملكا عظيما فمنهم من آمن ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا ló wá ní kí ló ń ṣẹ̀yìn èèyàn gan tó ṣe pé ẹ mọ̀ wá pé gbìyàn nítorí kó bá ti dáhùn èèyàn lọ́la àmì yàtọ̀dún ní nàásà àmà àtà òmùlọ omi ìfọ̀bìlẹ̀ tọ́lọ́ bá fúnyàn ní àjùlọ tó fìyàn sípò kí lè máa bínú rẹ̀ fún kí ló fẹ́ mú yín láti máa bínú èèyàn máa bínú èèyàn anabi sallallahu alayhi wa sallam nínú àdéhùn anas bin malik radiyallahu anhu anabi la tabaghadu ẹ má máa kórìíra yàn ẹ má máa bínú yàn wà látàhá sẹ́dù ẹ má máa ṣẹ̀gàn ẹ má máa ṣe ìlara ìlara yàn wà látàhá sẹ́dù ẹ má ṣe ìlara yàn tó látara ìlara ẹ padà débi pé tàdá àbàrò ẹ padà wá kẹ́yìn síra yín ẹ kẹ́yìn síra yín kókó dá ṣùgbọ́n kan náà tí àwọn fáfá ń ṣàlàyé aburú níbi níbi níbi níbi burúkú bẹ níbi ìmọ̀ pẹ̀gà wọn máa lọ síbi kúlọ àìyóògbò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàlà sọ pé ah, ẹ̀wù bọ́ọ̀lù ṣe sọ fún ànábì kó ànábì wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe pé òun ló ní àlùfàlà òun ló ní àwòhó sánà min sharri ma khalaq níbi aburú àwọn nǹkan tọ́lọ́run ọba dá wa min sharri ghasikin idha waqab àti níbi aburú àwọn gaussic ìdàwákọ̀bá aburú òru nígbà tó bá ṣubúrí gidi omi ṣọ́rẹ̀ nàfàṣà àti ìṣẹ̀lẹ̀ rìkọ̀d àti níbi aburú àwọn tó máa ń tu nǹkan wọ́n pọ̀fọ̀ wọ́n tu sínú kókó tí wọ́n ta lọ́wọ́ agbẹ́yìn rẹ̀ pé wọ́n ní ṣọ́rẹ̀ hasidin ìdá hasad wà níbi tó wáṣọ níbi aburú àwọn ẹlẹ́gàn níbi ẹ̀gàn tí wọ́n ń ṣe yẹn mọ bẹ̀rẹ̀ ọ̀hún kọ́ mọ́ jù kí àbúrò wọn kò ṣe ó túmọ̀ sí pé ẹni tó mọ̀ bá ní kí èèyàn wá bu kí èèyàn wáṣọ lára rẹ̀ kí ni jẹ́ nìyẹn èèyàn burúkú nù èèyàn burúkú nù nínú gbogbo tó bá ń jẹ́ ẹni tó ṣe pé wọn náà rí gbogbo gbogbo àwọn nǹkan tí mo ń kà láti ẹ̀kan yìí ó mọ̀ ń ṣẹlẹ̀ sí ọ wọn náà ti mọ̀ pé ìwà tá à ń sọ yẹn ní bẹ lára rẹ̀ yẹn o so ìwà yìí ẹlòmíì gan máa jẹ́ ní ogún ìwọ́sàtàn wa bẹ́ẹ̀ yẹn sì máa ń jogún dáadáa ẹlòmí òjògùn yóò jogún kèéta ẹ̀gàn látọ̀dọ̀ àwọn òbí tó bí bóyá látọ̀dọ̀ ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ẹlòmí sì ní lọ́kàn jẹ́ ìwà burúkú tó kún náà ní ìdíjọ́lọ́pẹ̀ fúnra rẹ̀ kódà àwọn afáàmọ́ ń ṣàlàyé pé èèyàn máa mójútó ìwà burúkú yìí látara ọmọ láti kékeré ni mo mójútó irọ́ mi ké ó jẹ́ pé ọmọ kejì fẹ́ràn kìí ta láti kékeré ìṣòro ní kìí ta ẹni náà ni pé yíyá nìsín ẹfẹ́ nìkan ní kìíní kan ẹ̀sílẹ̀ iná ní kìíní kan ọ̀wà ní ẹgbẹ́ fún ẹfún Ibrahim ní kìíní kan ẹfún Muhammad ní kìíní kan Muhammad wa ni ẹ má fún wa ni kí ló dé ẹ ti fún lánàá náà kí ẹni ìgbà mi máa fún lánàá ló ti ní máa fún lónìí tí wọn náà gbà lánàá kí ètò máa tó kí wọn sọ bẹ́ẹ̀ náà

wọ́n máa fún ìrìn nǹkan ni so torí pé kí n tó bá dàgbà sí i la ẹ̀gbọ́n yóò padà dá sí yàn la ẹ̀gbọ́n yóò padà dì sí ọmọ yẹn la títà máa ń sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n àyíká àwọn aburú tí ń bẹ nídìí rẹ̀ ó le gan ó le tó ṣe pé Islam fẹ́ ká fi ṣọ́ra tí wọ́n bá jẹ́ ẹlẹ́gàn tí wọ́n bá jẹ́ ẹni tó lè pẹ̀jọ́ púpọ̀ àwọn fáwọn sọ pé kódà kí n tó débi àwọn aburú yẹn kí tábà ń wò pé kí ni àwọn bóun ni kàtíkórí ẹ̀ gàn nínú ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ìsọkùn náà ń bẹ nínú àwọn àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tó ti pàbí sí ọlọ́run ní sánmà ní sánmà so òun náà ni pé n tó ṣẹlẹ̀ láàrin màláìka Adam àti àwọn màláìka àti aṣọ ìtọ́n aṣọ ìtọ́n ẹ̀gàn náà ń bẹ ń bẹ́ẹ̀. láti ìgbà tọ́lọ́gbà tọ́lọ́run fún ànábì Adam tó dá tán tó wá fún ní àwọn ìmọ̀ ìmọ̀ tó fún yẹn àwọn mọ̀láìkà àwọn ọmọ rúmọ̀ yẹn ọlọ́run wá nìkan tẹ̀ríba àwọn tẹ̀ríba ṣètọ́nù náà mọ̀ ó ní wọn náà yá àwọn náà àwọn so ń pẹ́ gan oore àwọn máa ń yọ kí wọ́n jẹ pé ìjọra ẹni lójú ń bẹ níbẹ̀ níbi ìwà rẹ̀ yẹn áyà yìí wọ́n lè lò fún ìjọra ẹni àyà yìí wọ́n lè lò fún ẹ̀gàn ọ̀nà ni pé idh qala rabbuka lil malaika inni khaliqun basharan min tin fa idha sawaytuhu wa nafakhtu fihi min ruhi faqa'u lahu sajidin فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد بمن خلقت بيدي استقبلت أم كنت من الأعلين قال أنا خير منه يعني كنت تقول قالوا إني نجي لا خلقتني من نار نلو في الدين وخلقته من طين رفلو في دون so n pẹ gan rẹ pé bó ni ẹrọ̀fọ́ ṣe wá wọ́n ṣe wá máa bá òfin láíláí wọn lè ṣe fún ẹ̀gbọ́n náà bẹ́ẹ̀ lórílẹ̀ ayé náà ẹ̀gbọ́n náà ni àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tọkọ ṣẹlẹ̀ ní sánmà lélẹ́yìí ti ṣẹlẹ̀ títí nàbí Allahi Adam àti Shaitan lórílẹ̀ ayé àkọ́kọ́ tó kọ́ ṣẹlẹ̀ náà ẹ̀gàn náà ni òun ni pé tọ́lọ̀ máa ń sọ fún wa ní Suratul Maida nípa Khabila àti Qabila tó Suratul Maida àyà 27 sí 30 ọlọ́run bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wa ọlọ́run bá ní wà nábì watlu alayhim naba ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهم ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين قلوا هو النبي أطلوا عليهم kàfáwọn يريه نبأ ابني آدم adam àwọn ọmọ ànábì Adam méjì yíbi qarraba qurbanan bàtà àwọn méjì tí wọ́n ṣe nǹkan tí wọ́n fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba fataqabbala min ahadihima ọlọ́run gba tẹnìkan walam yataqabbal min al-akhar tẹnìkejì òun ò fòlókè torí pé nǹkan lùpọ̀ bẹ́ẹ̀ kan gbé pé ọkùnrin yóò afẹ́ tó pé kìkìní yẹn tó jó ọlọ́run bá gba tiẹ̀ nìyẹn tẹ́ni kejì tí náà yẹn bá ti affect báwọn ọlọ́run ọ̀gbá nìyẹn títẹ́ nìkan ni iná yẹn wá jó ló gbé lọ nítumọ̀ títí ọlọ́run bá yọnu sí tiẹ̀ ọlọ́run bá ọ̀gbá tiẹ̀ inú kó o pé tán tí ah, wàá tó di jọ́mi nínú tó tó ṣe mi ṣe kọ́ọ̀lẹ̀ la aqtulannaka nítorí ni pé màá pa ọ́ ní wọ́n pa ẹnìkejì rẹ̀ wo bí tí ẹ̀gà ẹ̀gà ń gbé dé so ẹni kejì wa sọ pé innama yataqabbalu Allahu minal muttaqin àti tó bá bẹ̀rù ọlọ́run lọ́lọ́run máa ń gba tiẹ̀ wọn náà lékún ní bẹ̀rù ọlọ́run sí ni so ó sá bẹ̀rẹ̀ náà ní ń bá ìkejì rẹ̀ fa wàhálà ó bẹ̀rẹ̀ sí ní nà ọ̀rẹ́ ah, ah. ìkejì wa ni la in basatta ilayya yaddaka litaqtulani tó bá náwó sí ikú ọ̀fẹ́ pa mí ma ana bi basati yadi ilayk torí pé inni akhafu Allaha rabbal alamin ń bẹ̀rù ọlọ́wọ́ bá ní inni uridu an tabua bi ismi wa ismika yẹni pé mo fẹ́ kó gbé ẹ̀ṣẹ̀ mi lérí àti tiẹ̀ náà ni tó bá pa mí ó gbé ẹ̀ṣẹ̀ mi lérí àti tiẹ̀ ni watakuna min ashabi an-nar ó wà wọ nánú tó bá ti ń pé ó dùn kó sápa ní ó sá sàbúrú fún mi náà ni a jẹ́ pé gbogbo àwọn ìṣẹ́tẹ́mi sọ lọ́wọ́ ọ fẹ́ gbé lórí náà tó bá ti wá wọ náà wà zalika jazaa'u zalimin ẹ̀sẹ̀ tó lọ́mọ ṣàfà alábòsí nìyẹn o ẹ wo adúrú ọ̀rọ̀ tó mọ̀ ìtẹ́nitẹ́ni kejì rẹ̀ yẹn ń sọ fún ní ọ̀rọ̀ tó yẹ kẹ́rù báyà fatawa atilahu nafsuhu qatla akhi yẹn pé ẹ̀gàn yẹn ọgbà fún fẹ́ náà ni ẹ̀gàn nǹkan burúkú lẹ́gàn kíta tẹni má ní a kankan kan ni so n tó fà dúró ni pé yẹn pa ọkùnrin yìí náà fakọ́tàlá fa asbah min al-khasirin ó padà wá di ẹni tó ṣòfò ẹ̀jẹ̀ ìfá òṣìṣẹ́ lè pààyàn kò sáfẹ́ rí kò fẹ́ rí láyé kò fẹ́ rí so òun náà ni pé mùsùlùmí wọ́n mìíràn wo ẹ̀mí ara rẹ gbogbo ṣe ń lè sẹ̀mí ayé rẹ wo inú ìwà rẹ wo náà kan rẹ ǹjẹ́ tó lọ́n bá ṣorí fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kan gbọ́ òun ọkàn rẹ ṣe máa ń rí bóòlù bóòlù ṣe máa ń ríra rẹ ṣùgbọ́n ni wọn yóò fi lè dára rẹ mà tí ṣe inú ìbínú ọlọ́run lọ wà ní àbínú ìyọnu ọlọ́run ìjó máa ń dùn máa ń bó lórí kọ́lẹ̀ lómi ṣé ọ̀rọ̀ pọ̀ kọ́lẹ̀ lómi kò ní kúrọ́ ìyẹn wà kọ́kàn gbọ́ pọ́ náà nìkan lásán ìpé kó sábà jẹ́ fún gbogbo èèyàn lẹ́nu tí ẹ̀kọ́ ọba ṣòro fún báyìí ṣòro eléyìí ó jẹ́ ìwà burúkú Islam kẹ́yìn sí pé àgbọ̀dọ̀ ríbẹ̀ rárá ni tí o bóyá kí n tó parí náà ní kọ́lábẹ́ni pé kọ́ọ̀lù díẹ̀ tọ́lọ́ bá ní kí kọ́ọ̀lù ọ̀hún wọlé so zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine fún àwọn tí a bá ní ìbéèrè tó ní àsìkò yìí a lè máa béèrè béèrè tí a bá ní so náà ni pé ah, àwọn mùsùlùmí so wọ́n ní láti kíyèsí ìwà wa so wọ́n náà òkùnkùn kùn kí onínú kó má rí kó má mọnú ara rẹ̀ so níta ń gbéyàwó náà ni ìwà kèéta ìwà ẹ̀gàn zero eight one zero eight five zero one three seven one náà ni àlèkò sí fún àwọn tẹ́lẹ̀ ní ìbéèrè. so débà yìí ṣàlàyé pé ìgbà tí arákùnrin yẹn tó padà pa ẹnì kejì rẹ̀ tán tó ń jẹ́ kọ́bíl tó pa ìdààmú wa padà bá a torí kò mọ ó ṣe ṣe é mọ́ kò rírò ẹ̀rí naam ẹ ti wọlé ẹkú nídìí rédíò yín alaikum assalam wa rahmatullahi wa barakatuh alhamdulillah ẹni wọ́n yìí sùn amin amin ẹnlẹ́ náà mo kọ́ ètò fẹ́ǹsì ń sọ̀rọ̀ nípa níta àti ìwà burúkú tí àwọn èèyàn àwọn ọmọ oríṣiríṣi iṣẹ́ tí ọlọ́dá lè jọ ká gbé mọ́ni. àmín ìdíyọ́kùn lọ fẹ́ra ẹṣin gan ọmọ bá ṣe lẹ́sọ̀ ìdíyọ́kùn lọ fẹ́ra. so iná ni pé àwa mùsùlùmí ọ̀dọ́kùn kò tó bá rí báyìí tó àsìkò yìí tó jẹ́ àsìkò Ramadan àsìkò tí èèyàn máa ń ní agbára láti fi lè ṣàtúnṣe ara èèyàn ní gbogbo aburú tí èèyàn bá ń ṣe ní lásìkò yìí ní àwọn aburú wà so kódà a máa tẹ̀tẹ̀ sí yàn so bí nílò pàdé ní ọ̀la so ọlọ́run jẹ́ kí a lè débẹ̀ bí ṣe máa tẹ̀tẹ̀ sí so a mẹ́nu kan ìyẹn ni kó máa ń jẹ́ aburú máa ń hàn ẹ̀sìn yàn ní èèmà so ìrún yàn àwẹ̀ yàn ẹ̀gàn a máa kó bá kọ́lọ́n kó máa sàǹfààní fún wa wọ́n ṣe wá ní ẹlẹ́gàn fún pè sí ẹ̀yìn ètò so zero eight one zero five one five four nine zero one zero three three five one five four nine bákan náà abẹ́rẹ́ abẹ́ ọlọ́run bá fún ẹrú ọlọ́run tí oṣù ní gbọ̀wọ́ ètò yìí kó n kó wa ṣàánú ẹrú rẹ̀ kó wa gbàdúrà ẹrú rẹ̀ gbogbo ní tí wọ́n lọ́dọ̀ ọlọ́run tó ọlọ́run ṣàbáwá ṣe fún ọ ọ̀dààmú rẹ̀ ọ̀dààmú àwọn mẹ̀lẹ́bí rẹ̀ wọ́n lọ́jọ́ kan oṣù rẹ̀ o. òfò sọ̀rọ̀ mi òun ń dágbére pé sọ̀rọ̀ ṣáà وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته